إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أن قومه ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول فاستغفروا الله واستغفر الله توابا فلا وقت ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت وسلموا تسليما adọ́pẹ́ fún Allah subhanahu wa ta'ala ìkẹ́ ọlọ́run wọn lọ mọ́ ní iṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ ọlọ́run abẹ̀ ọ́ bá yọ́nú sí wọn iṣẹ́ ìyọ́nú wọn gbélé ayé ṣe bá yọ́nú sí wọn iṣẹ́ ìdùnnú ni wọ́n ṣe fálukú náà bá tò wọ́n gbogbo ẹni tó so wípé ìsìláàmù ẹ̀ ìtẹ̀lé ìlànà oúnṣẹ́ ńlá tí ń tẹ̀lé nínú àwọn sọ̀hábà yìí ní àríkọ́ṣe ni àwọn tí wọ́n tẹ̀lé àwọn sọ̀hábà àwọn àtàdérò ó rí wọn gẹ́gẹ́ bí mírọ̀ láti fi gbọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àdẹ́bì yé eré náà sì ní ìlànà èjì ọmọ sọ̀hábà wọ́n tààdá àti ẹ̀tọ́ bàbá ìsìláàmù yìí ṣe táàmù délé tọ́lọ̀ ò ní ìdánú tí ò ní lẹ̀ mọ́ wa láyà tí ó sì tí ọwọ́ bà tí ó fẹ́ wọ́n lẹ́sàn dáadáa àbí kí ìsìláàmù ó jọ tàwọn àfọ̀hábà àbí kó jọ tàwọn àtàbẹ̀rún àbọ̀nà bá nínú gbàgbọ́ nínú tẹ́ ìjọsìn nínú wàárí nínú àníyàn rí ọlọ́run dákun mọ́sẹ̀ táwa náà ṣe ọlọ́lá ìlà àti ọ̀pọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم أرسلنا لرسول إلا إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا إذ ظلموا أنفسهم جاءوا فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما فلا وربك لا يؤمنون حتى يحكم يحكمونك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما أو يجلب إليه وما أرسلنا من رسول إلا إلا ليطاع بإذن الله إلا ليطاع بإذن الله ولو أن أنهم إن ظلموا جاء ولو أنهم إن ظلموا أنفسهم جاءوا أنفسهم جاءوا جاءوا الله ń jẹ́ kí n tí wọ́n bá kọ́ọ̀yàn kó dúó nínú ọpọlọ kó jòkó sínú làákàyè kó wọ gbogbo ara lọ kẹ́mi ó rọ̀ mọ́ kó ṣeé lò ọlọ ọlọ́run tọ̀tàn tèyí darúgbẹ́ ṣàlàyé rẹ̀ lọ́rọ̀ ọlọ́run sì wí láwátá máa wí àwátá máa torúkọ ọlọ́run òdodo ni àlàyé tí ń bẹ̀ẹ́nu kùrùnánì ìmọ̀nà ni in tó ń ṣe ọlọ́run bá wú fún wa nípa ẹ̀sìn wa bó ti rí nìyẹn níwájú ọlọ́run ọlọ́run wá tẹ̀síwájú ó ní wà máa ọ̀rùn يطاع بإذن الله إلا ليطاع ọlọ́run kárí àwọn òbíṣẹ́ ti lọ àwọn ànábí ọlọ́run wọn kò tí mo fẹ́ lóòkà káàrá fáwọn èèyàn wá. kò wá sí kan nínú àwọn òjíṣẹ́ tààrà ń ṣẹ́ àyàfi kó ṣe wípé báwọn yóò bá gbà sí lẹ́nu tí wọ́n gbọ́rọ̀ sí lẹ́nu tí wọ́n tara rẹ̀ mọ̀nà àti kó ṣe wípé ìyọ̀ ọ̀dà ọlọ́run bẹ lórí rẹ̀ ní torí pé ẹni tọ́lọ́run ò fi mọ̀nà tàbẹ̀ni tó fẹ́ fi mọ̀nà ẹni tọ́lọ́run ò sí lọ́nà tàbẹ̀ni tó fẹ́ bayé rẹ̀ jẹ́ tàbẹ̀ni tó fẹ́ sọ́dẹ̀ ní ìṣìnà kò ṣeé ṣe kó o ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fún wọn ni kó ṣe wá àbí fún wọn ni kó ṣe ìtọ́sọ́nà fún wọn ni àmọ́ kí wọ́n gbà ọ́ kí wọ́n tẹ̀lé ẹ kápáyà ọlọ́run kọ́bẹ̀rù ọlọ́run ìyẹn ò lè ṣeé ṣe torí wípé ńlá ni yóò ليقاع بإذن الله ìtọ́lọ̀ ń wí láyé yìí akẹ̀múyẹ àwọn àyè ní ìkàrin lọ́nà bá ti sọ̀rọ̀ ẹ̀ inú àyà kan oníwà máa káàrẹ̀ láfín àwọn tó mìnà ilá bí ìfìnlá ويجعل الرجس على الذين لا يعقلون ونجعل الرجس على الذين لا يعقلون wọ́n máa ń sàlàyé ọ̀rọ̀ ọlọ́run tán pé báyìí ẹ ṣe báyìí ẹ ṣe rí bẹ́ẹ̀ bá gbà bí ìnira ní bẹ́ẹ̀ gbà bí ìrọ̀rùn láyé ní bí ìtọ́lọ̀un fẹ́ rèé bá bá ti tọ́lọ́run tààkú lórí ìsìtọ́lọ́run ṣe àníyàn wájẹ́ tọlọ́run tí lánà ń ṣe ọlọ́run jẹ́ ìlànà táà ń gbà tá a fi ń ṣe tọlọ́run àkìyàmà ládà rẹ̀ rèé ẹni tọlọ́run bá fẹ́ kó gbọ́ òun ní gbọ́ ẹni tọlọ́run bá fẹ́ kó gbà òun ní ó gbà bó ti wù kó dá láhá tó bó ti wù kọ́rọ̀ ọlọ́run yí ọ tó bó ti wù kó lè ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run tó ẹni bá fẹ́ dáadáa fún ẹ̀ yóò gbọ́ tó tẹ̀lé ẹ̀ńtọ́lọ̀ ò bá rú dáadáa rò kò ní gbọ́ ó bá sì gbọ́ kò ní tẹ̀lé kò nílò torí pé ìyọ̀ọ̀dá ọlọ́run lórí mẹ̀nà lórí kágbọ́rọ̀ rẹ̀ ọlọ́run ló wà فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما Bó bá ti pé àwọn èèyàn tọ́lọ̀ bá rán àwọn àjẹ́bí ọlọ́pí tó ní àtẹ̀ láṣẹ wọn torí pé the main focus tí ń bẹ báwọn ànábì ọlọ́run the primary objective táàbí lórí rẹ̀ rán oníṣẹ́ náà ni kí wọ́n lè tẹ̀ láwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run ó mú àwọn ọmọ lẹ́yìn wọn déwájú ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ̀ ọlọ́run sí wa àwọn ni wọ́n alátọ̀fọ́nà fún kájúlẹ̀ fún wa ká lè ọlọ́run ṣe àtẹ́tẹ́ má pa wá àti ọlọ́run ní ìṣẹ́ máa wá nílé wa kó ṣe ọlọ́run náà lórí a ṣe a gbọ́dọ̀ máa fọ́n wọn lé ká wọn lọ́wọ́ ọ̀wọ̀ tí ẹni tí ń tẹ̀lé olórí máa fún olórí ìgbọ́rọ̀ máa ń gbọ́rọ̀ ìlú lẹ́nu a gbọ́dọ̀ gbọ́rọ̀ sáwọn ànábì ọlọ́run ọba wá parí iṣẹ́ fún wọn asbata lahum isma fima yuballighūnahu anillāh wa fima ya'murūna bihi wa yanhawna 'anhu ọlọ́run ọba wá fún wọn ní infallibility ànábì ọlọ́run sì sọ òbí iṣẹ́ ọlọ́run ó wúyí kúwì ọlọ́run bá ní kò rí níbi iṣẹ́ tá fi rán wọn ọlọ́run wọn wọn yìí wà rọ́ọ̀fù wọn yìí fẹnu sọ̀tọ̀kúsọ tí wọ́n bá sáwàdà òdodo ọ̀rọ̀ ló máa jáde wọn bá ṣe ẹ̀fẹ̀ òótọ́ ọ̀rọ̀ ló máa jáde nínú ẹ̀fẹ̀ wọn ọlọ́run ò gbé kí wọ́n ṣe ìṣẹ̀mí wọn kí wọ́n lálàá láti kù sí ní gbogbo ohun tó bá taniara tẹ́lẹ̀ ṣe ọlọ́run gbogbo ohun hànà fún wa tọ́pọ̀ fún wa tẹ́lẹ̀ á sí bọ́lọ̀n bá ti nìyẹn àti fún wa wa tọ́ ẹtọ́ ní a ṣe ṣe àmọ́ káwá gbọ́rọ̀ sí wọn lẹ́nu ìyọ ọ̀dá ọlọ́run bá ní ẹntọ́lọ́run bá fẹ́ ní máa fi kò ń gẹ́ gbogbo kó tẹ̀lé ó túmọ̀ sí pé ọmọ ìyá mi ní ìsìláàmù bàbá fẹ́ gbọ́rọ̀ ọlọ́run èjì òwúrò fún wa kámọ́ wọn pé ìjé ni ara wa náà ṣe káwọ ọlọ́run ni ṣe ìwọ ọlọ́run tó tó fẹ́ sọ yìí jẹ̀rìn tí ń bá rí gbọ́yé mọ́tàjẹ́ ń rí ìlò èèyàn ń bẹ lọ́run lórí ìtẹ̀ láti ọlọ́run ni torí pé ní àdábì ọkàn ọmọ ẹ̀jẹ̀ èèyàn ẹ̀mí wa ó rọ̀ mọ́ ńláńlá jésù ju tọ́lọ́run ọba lọ lè ánà ṣàhàwáàtì lè ánà náà màfúfàtún bí ṣàhàwáàtì torí pé iná yẹn ilé ìyá ọlọ́run gbogbo ohun tó rọ kiri ká rẹ̀ nǹkan adùn ní nǹkan ojú kòkòrò ní ní òjì owó kó lè di owó olówó gbogbo ìyàwó yíyọ kó ṣe sìná gbogbo nǹkan tí ò da èso ń ṣe lọ́kọ̀ fáwọn èèyàn àwọn èèyàn fẹ́ tẹ̀lé ìtùjọ́ lọ́wọ́ bá lọ àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ tíṣẹ̀ ìtọ́rùn lẹ́nu jọlọ́wọ́ ọba lọ àwọn èèyàn fara náà kí wọ́n tẹ̀lé ìdájọ́ ṣàìfọ́ọ̀nì ju òfin tọ́lọ́run bá lọ tó bá rí bẹ́ẹ̀ gbogbo ògbà lágbọ́dọ̀ máa bẹ ọlọ́run kó wa lọ́wọ́ lórí láṣẹ rẹ̀ ọlọ́run á fún wa nírò nípa àpọ́nlé rẹ̀ bó ti tóbi tó àti ọrẹ rẹ̀ àti ìpè wá lọ bí wípé ẹni bá ti ń sókùnjẹ káàtó wọn tó tún tó tọrọ àforíjì ń wá tó ọlọ́run ṣe tá àdíforíjì ló fi ní ìwọ̀láwọ́ ánìlọ́hún ìwọ́nàmú àrùnfòsàhún ìbáṣepọ́mọ ẹ̀dẹ́ ìyà ìgbà tí wọ́n wọn sí tẹ́ntọ́lọ̀ wọ́n ṣe wọ́n ìwọ̀ ọlọ́run náà fi ń sayé ṣe àwọn wọn ará aláre wọn ò ní wo bí ń bàbá tẹ̀lé tọ́lọ̀ kí ni kí ó ṣẹlẹ̀ bàbá tẹ̀lé ló ní àṣẹ tí ó fẹ́ fi wá sí kọ́lá bí wọn ò sọ jáde lẹ́nu ìṣe àwọn èèyàn ń sọ̀rọ̀ ọ̀bẹ àwọn aláìmọ̀ gbogbo àwọn ìwà ẹsẹ wo ni wọn mú lọ́nà tí wọ́n fi ń ṣẹ̀ṣẹ̀ ní ayé gbígbà pé kí ni tọ́lọ́ ó ṣe bó bá ṣe ń pè ní láti láti ọlọ́run bá ń mú ẹni ó sọ̀kalẹ̀ wá látòkè ìṣẹ́mà kó wá gbéra ọmọ o níbi sí lè dé lára wa káwọn èèyàn máa ń ara wa àlà ìfojúrénú òfin ẹ̀sìn lójú ayé ń ṣe ọlọ́run àdé sọ́dá kò sẹ́lẹ̀ já òòk àwọn asáré wọn kọ wà níbi nùrùkàrí sí nàbì dùnú bí yín bá ìrí nàbì hà táwọn jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn wà níbi ọ̀nà tí wọ́n bẹ̀rẹ̀ sí bára wọn dárò ìwà láyé òkúkú lè mọ̀ òkúkú sọ lọ́run àwọn tí mo tó ń dánwò nípakọ̀rẹ́ nípakọ̀rẹ́ lóru rẹ̀ ní ìwà tí mo tún wù rẹ̀ kánáwá bá wà nábì bẹ́ẹ̀ tí wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn kó wà nábì tí wọ́n ṣàlàyé bí tí wọ́n kù sí فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله tawwaba rahima wọ́n bá wọn ànábì lásán fọ́tọ́fọ́bù wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ń pè ọlọ́run ìwọ ọlọ́run forí ẹ̀sìn ẹ̀wà jì wá àmàmà ni forí jì wá ó dáa ti ẹ̀wà àmàmà ni ṣùgbọ́n a ti padà rí pé níta ṣe yẹn ó wàjáfúnfà ọláhùn rọ̀súùlù ànábì náà wá tọrọ àforíjì fún wọn níwájú ọlọ́run láwájá lóhùn ọ̀rọ̀ àtàwọ̀ àbàwọ̀ ìmá láwájá lóhùn ọ̀rọ̀ àtàwọ̀ àbàwọ̀ kò bá bá ọlọ́run pé gbogbo ohun tí wọ́n ti ń pa wọn láyà inú tí wọ́n wù inú ọ̀rọ̀ tí ò dáa tí wọ́n sọ inú ìrìn tí ń bí ọlọ́run bá ná tí wọ́n rìn kò bá bá ọlọ́run tàwá bá tí ó gba wọn rọ̀ sí mọ́ tí ọlọ́run nìkan ló ní méjèèjì forí jìyàn kó tún àfàìmọ́ forí jíyàn lọ́lọ́ òní kẹyàn kúlù mẹ́fúrún láhùn zùnúbẹ́ mọ̀rùn gbogbo ẹni tọ́nà ọmọ ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ yìí ẹni ìkẹyìn automatically kò sí díyàn èmi àti ẹ̀dá àjọ le kájọ́ àtúnwá forí jì tán àtúnwá fọwọ́ ra àti sábà kọ́ máa yóò ní irú gravity ẹ̀ṣẹ̀ yẹn kó pààyàn lọ́mọ ẹkú lọlé ọba ẹkú lọlé ilé máàmù ẹkú àwọn olóyè ó pa mí lọ́mọ ni ó ṣe wá ó sẹ́yìn wọ́n sọ síwájú wọ́n sọ sẹ́yìn ó padà wá gbé tó gbígbé àwọn èèyàn ó lóun ò sí nǹkan kan mọ́ ó ń sọ àbóbì rẹ fẹ́ rí bákan kéèyàn lè wá àgbákò yẹn fún ẹ kó tó mo fẹ́ bù mọ́tò ọlọ́run mo ti wù kéèyàn sẹ̀ tó tó báyìí lè forí jíyàn àtibẹ́ ẹ̀hó bẹ̀rù ahmed yóò fi ìkẹ́ rẹ̀ tẹ̀lé yìí láwọn fàájú ń sọ wípé ta bá fẹ́ ṣàdúà ta bá fẹ́ ṣàdúà àti èmi kájọ ọgbà àwọn ẹjọ́ ọlọ́run ìsìnkú fáwùlà fọ́nkì síwájú

ó túmọ̀ sí pé personality ànáyìn lójú ayé ẹ̀ sallallahu alaihi wasallam ìfojúgánni rẹ̀ nìkan kò sọ ní lọ́mà jẹ́nà àkódà àwọn ìfẹ́ ọlọ́run kódà ẹgbẹ́ ilé kan ni ní nínú àwọn tí wọ́n kàn fún máa rẹ́bì lásán kódà tí wọ́n bọ́ ń kíra wọn wọn ò lè torí kí wọ́n mọ̀ lọ́wọ́ àlùjànnà ìyẹn ń tẹ́sí àlùjànnà ni ọ́sàbù fọ̀rọ̀ wọ̀ wọ́n wá sábà wà nábì wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tán fọ̀sàbù fọ̀rọ̀ wọ̀ àwọn náà tún wá wọ ọlọ́run ní aláforíjì àforíjì wọn wọ ọlọ́run kó foríjì àwọn níbi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kò mọ lórí ẹ̀ wà òjíṣẹ́ náà mú wá bá wọn wá foríjì wájú ọlọ́run ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ hàn sí mi ibi tó kù sí ó sàlàyé rẹ̀ fún mi dákun bá foríjì làwájà ló wá àtàwọ̀ àwọn ọ̀ṣìmá wọn bá bá ọlọ́run ọba lọ́ba tí ó máa fúrẹ́sẹ̀ wọn jì wọ́n tó ìmàyàn kó jẹ́ ní ọlọ́run kò sọ́wọ́dẹ́ ní ọlọ́run ìmàyàn kan kó jòrùtẹ̀ láti ọlọ́run ó jápa ìṣẹ́sọ ọlọ́run kò sọ́wọ́ kó jábúrò àbójẹ́gbọ̀n àbójọ́kọ rẹ̀ àbójẹ́yàwó rẹ̀ kò sọ ọlọ́run ó ti sẹ́ ṣe lọ́kàn ní ẹ̀rí kan nínú àwọn èèyàn káàrọ̀ òjíire wọ́n ní ẹ̀ máa kírun ah, ó ní ẹ̀ tí àwọn ọmọ wa wulẹ̀ kó máa wulẹ̀ ẹ̀ràn lójú àrùn kìíyàmà kí wọ́n máa wà nìjẹ́ náà wá sí ara ọlọ́run jẹ́ ìwò ló wò mọ́ náà ẹ̀rí àádá ọ̀yẹ̀ tó jẹ́ ẹ̀lọ́ sàfà òpin tó bá lè yàn sí èrè ó gọ̀ tó bá ṣẹ́dá ó sì yà ilẹ̀ mọ́ ní kó máa wọ́n gbé táàmà ṣe jìnnà máa mú kí wọ́n kí ọ̀run wọ́n gbáwẹ̀ àmọ́ ìyàwó tiẹ̀ dúró délé òun wá ní kò bọ́ síbù ó jẹ́ kó o toro mọ́rò rẹ̀ lójú àlùkìyàmà ó jẹ́ kó fi ìró rẹ̀ kó fi pọ́n ọ́ yóò dàgbé ọwọ́ lálùjẹ́ náà ṣe sẹ́ẹ̀sì ní o torí pé mẹ́làm yóò ṣeré ìyẹn lásàbò ó mẹ́làm bàtọ́ àbí àmẹ́lò ó lám yóò ṣeré ìyẹn lásàbò ẹni tó bá ti ń gbé iṣẹ́ ti ẹ ló sọ dèrè yìí lójú àlùkìyàmà ìran tó ti jáde wọ̀ ní sọ dẹni síwájú gbogbo àwọn àṣẹ ọlọ́run ń rí bí kankan ti ẹ ń bẹ láwọn ayé ìgbà kan pé náà àwọn èèyàn tí wọ́n kéwú àwọn òbí tí fún àádọ́rin ìdílé ìyá yóò pèwẹ̀ fún àádọ́rin ìdílé bàbá ẹnìkan bá tó fi kún ó nínú àdúgbò tó wà sẹ́mùtì èèyàn níwájú ilé rẹ̀ sẹ́mùtì èèyàn lẹ́yìn ilé rẹ̀ náà yóò pèpè fún tó wà jẹ́ náà ẹ ṣe sí àlìjẹ́nà látàyè fúnra yín o ọmọ ìyá mi ìrìn àjò yín ìrìn àdárìn yìí àìkọ́wọ̀ ní ìrìn àjò okú àìkọ́wọ̀ ní ìrìn àjò kíní ikú èyàn ó dá kú ní ó dá sẹ̀rọ̀sẹ́ ìṣèrọ̀sẹ́ nínú sáré lórí sáré tó dá ànábì wo ló gbàgbọ́ tó fi sí lọ́hùn ẹ̀sìn gan olóbélé ayé sì gbogbo àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta ó dá dáhùn ní mọ́sára rẹ o ìwọ ọmọ tí bàbá rẹ jáfa tó jẹ́ dúmọ̀ ń káfa ní bàbá rẹ àfihàn rẹ jẹ́rú ẹ̀ tó wá ní wàhálà ìṣèlú ń bẹ séwù mọ̀tíláwọn ó tó ti wá bó jẹ́ kí wọ́n fi wá ta rọ́bà sínú àdìjẹ́ náà ẹnìkan ní ọlọ́mọdé ìtànú wa ó ní Sheikh Abdulqadir Jilani ó ní bàbá lójá òkèyàmà yóò pọ̀n báyìí ni kàkà tó fi ṣiṣẹ́ rò tẹ́ yóò pọ̀n yóò kọ́ jù sínú àdìjẹ́ náà ni Abdulqadir ló pọ̀n bọ́rọ̀ bá ti dàrú mọ́yàn lójú lèyàn gbára lé èèyàn kan níwájú ọlọ́run ṣe fẹ́ rẹ fúnra rẹ kó tó kú rìnrìn rẹ kó má torí tó fi ilẹ̀ sẹ́yìn ọkọ̀ ń bẹ láyé náà ń ṣàdúrà fún ọ bó bá ti sí láyé wa ká mọ́ tara wa gbóṣù ara wọn tó tọkọ bá ti jáde láyé àbíyàwó ló jáde láyé wọ́n ma ń gbẹ̀ngbẹ́ ìmọ̀ fọ́ra àforíjì fúnra wọn bójọ́ kọ ni ìyàwó ma ń gbẹ̀ngbẹ́ ọlọ́foríjọkọ mi tẹ́tẹ́ mo da ọkọ mi wọ́n sọ̀kọ̀ mi lérò náà sí lọ́mọ àlùjẹ́ náà ọkọ mọ̀ ṣe sẹ́yìn lójú bá ti tọ́jọ́ bá ti ń gorí ọjọ́ tọ́jọ́ bá ti ń gorí ọjọ́ tọ́jọ́ bá ti ń gorí ọjọ́ tíṣọ́ọ̀tì yẹn bá ti a بعد عصرين وقد سرنا عظاما باليا àwọn olólùfẹ́ na wọ́n gbàgbé wa báyìí àṣírí láwọn àkókò kan sígbà kan táà bá ti ríra wọ́pẹ̀rínà ìlọ́ọ̀mọ̀rún báyìíyà a ti dẹgungun tákẹ̀mù lábẹ́ sàárè tí wọ́n máa ń bá wọn nú ẹ̀ àwọn sáyè tí wọ́n lọ ibi tí wọ́n ti sunkún rẹ̀ sí ìgbàgbé òkú rí wọ́n padà sí márẹ́jì bá ní òun rọ́mọdé máa kú ní fún aláwùmọ́ tàbí gbogbo òtítọ́ ọmọ tó náà wò márùn ún kí tó fi mọ pàtí àánú kùrá ìlú pé òun ní ìbẹ̀ lákọ̀ọ́kọ́ ṣúra àánú kùrá lọ́gbọ̀gbọ̀ òkè alẹ́ amúdú ọmọ bá dé bí sí sí in tó fi mọ bàrọ́ à nínú koran lórí kò níbi ṣe láyé ẹni ó ké pẹ̀lú bàrá náà ni ẹ̀yìn kéjúwájú kàáwájú bàrá náà ni kàáwájú òun kò kọ́ ẹbí tí ẹ kọ́ bí wọ́n lájú rẹ̀ sí láti ṣe ni éèfọ̀ ààbò ìdánkojú rẹ̀ mọ́nú bí ìfọ̀ bàbá sí <laughs> ìfọ̀ <laughs> wọn ò mójú rẹ̀ wọ́n bí alùbá àtàtà wọn ò ayé nìkan ayé nìkan tí wọ́n ọ̀rọ̀ bá ti kú tó wà rí gún fèsè fìdáwò ó fi lè pọ̀ sí fọ́nà òrùka àwọn afá kówó lọ lé tiẹ̀ pọ̀ kò rántí rẹ mọ́ kódà kó ṣe nǹkan ló kọ̀ rẹ gan kò rántí rẹ mọ́ yóò bí pé àwọn ti ṣe fìdáwò tó dáàtọ̀ àwọn oníkẹ̀kẹ́ pẹ̀lú ẹ̀ ẹnu ọjọ́ tọrọ bá ṣe bí ọ̀rọ̀ lónìí á ọrùn rẹ bàbá mi ọrùn rẹ rẹ bàbá mi ó parí ìyìn tó kàn jẹ náà nù sọ pé ìrìn bẹ́ẹ̀ náà lórí pẹ̀lú ẹ̀ láyé ó fẹ̀sìn náà tẹ́sìn rẹ sí lára ìyàwó rẹ tẹ́sìn rẹ sí lára ọmọ rẹ tẹ́sìn rẹ sí lára ọkọ rẹ àwọn tí wọ́n súnmọ́ tẹ́sìn rẹ sí láàrin kéde tó fi sí sí mọ̀lẹ́bí ṣàlàyé ibi tó fìdí inú ẹ̀dùn sí mọ̀lẹ́bí kámọ̀rún tí wọ́n ṣe tó bá kú bí o bá rí bẹ́ẹ̀ wọ́n ṣe ṣe kú lẹ́yìn ẹrù tí wọ́n wù ọ́ yóò wù ọ́ débi ilé wájú ọlọ́run ní tí wọ́n máa dá gbèsè sí ọlọ́run bá ń ṣe sí yóò mọ̀ sí àwọn kẹ́kọ̀ọ́ tó kù díẹ̀ káàtó tó bá wọ́n ń tẹ̀ láti pè sí àkíyèsí ló máa ní ah, kìí pẹ́sì náà yá wa náà tó dàbẹ́ sí wò mí ṣéèkù kìíní ìmọ̀ àtúnjọ máa ń sọ̀rọ̀ ṣéèkù kìíní ọ̀rẹ́ mi ni wọ́n ṣéèkù kìíní ẹ̀sùn àwọn apá òtún náà yẹn gbogbo wọn náà wọ́n rọ̀ kìríkà wọ́n rọ̀ kìríkà wa tó ń tà sí yìí náà kìí ṣe pé wò mọ́ sí. wọ́n fẹ́ jẹ́ kó yí ọ pé tí wọ́n fẹ́ tún lórí yẹn àwọn tó ń gbà láfà tí wọ́n mọ̀ tó ju ọlọ́gán mọ̀ wọ́n sì sọ pé wọ́n tara rẹ ẹ má sì ní fẹ́ẹ̀dì sírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí bá ń gbìyànjú láti mọ ọ̀pọ̀ àwọn àfáà ẹlẹ́ẹ̀kọ́ kan ní báyìí báyìí ah, wá ní à wà kódà nǹkan báyìí ní gánwò ó sì sọ pé ẹ̀yin tẹ́ òun mọ̀ sọ àwọn ah, ah, àmọ́tayọ ah, pé ń bọ́ wà sí. ẹ̀yin ẹja ló máa fi àwọn ẹni tá a bá rò pé ní ọgbọ́n ni wọ́n si ni wọ́n ẹ̀mọ́jà máa fi wọn bojú láti àti yóò padà túnà ọ̀rọ̀ mi lábẹ́ ó مختص بحياته لأن السياق يدل على ذلك لكون الاستغفار من الرسول لا يكون إلا في حياته وأما بعد موته فإنه لا يطلب منه شيء بل هذا الشرك àwọn tọ́lọ̀ wọn bá ń sọ̀rọ̀ tọ́lọ̀ lójú ọ̀rọ̀ kan níjọ́ náà lórí ayà yìí láwọn tí wọ́n ti ń dókò bí ẹ̀ká àtúnú àwọn sọ̀hábà ní àwọn mùsùlùmí tọ́lọ̀run sọ wípé kápẹ́lọ fúnṣẹ́ ọlọ́run tí wọ́n tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run tí wọ́n sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fánàbì fánàbì sì bá wọn ṣìkẹ́ wájú ọlọ́run tó náà tọrọ àforíjì fún wa wọn ò bá bá ọlọ́run ọba ní aláforíjì wọn ò bá bá alẹ́ni tí ó pàdé tó ń bá wọn wọn ò bá bá alẹ́ni tí ó kẹ wọn ìyẹn lójú ayé ànábì nìkan nìyẹn lójú ayé ẹ̀yìn kan ni ìgbà tí ń bẹ láyé tí ń sẹ̀mí torí wípé ọ́sẹ̀tì àyà yẹn ó túmọ̀ sáà ń wí ńgbà tí wọ́n lọ bá nẹ́bí wọn tọrọ àforíjì jésù kú ànẹ́bí wọn lọ bá ojú ayé rẹ̀ ni àmọ́lẹ́yìn ànẹ́bí tó ti fi láyé lẹ̀tọ́ tó ti kú àgbọ̀dọ̀ tọrọ kankan lọ́wọ́ ànẹ́bí náà bẹ́ẹ̀ bá tún lọ ní sàárẹ̀ ànẹ́bí tí lọ ra tí ń gbo tí yàbá fátímà nàìjíríà mo ti wá ẹ̀sẹ̀ yípọ̀ ẹ̀bọ̀ ní ṣe o kí la pé ẹ̀bọ̀ ní ṣe o anábì ò lè forí ìkẹkẹ jìyàn máa ń gbàdé òṣìlá yìí náà kò sí ìkẹkẹ tó lè ṣe a sì rí àwọn ẹ̀rí tó sọ̀pọ̀ títà sọ yìí dáadáa mọ́mù torí ní ilé ẹ̀ta ọkọ̀ ní àdíṣì ní gbé àdíṣì ìjáde nígbà ó ṣe ọlọ́run lójú àpìyàmù kí gbogbo àdúmọ̀ bá ń dá gẹ̀rẹ̀ lẹ́yìn ànábì tó bá ànábì wọ láti jẹ́ náà ọlọ́run wa fún àwọn mọ̀lẹ́kà sí láti rí pé àwọn báyìí báyìí báyìí nínú àwọn lẹ́yìn ànábì yẹn wọ́n lọ ẹja ẹ̀jìnà bá ẹ̀jìnà sí ìyẹn padà bẹ́yìn òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ wọ́n àwọn àrẹ ìwọ̀sẹ́lẹ́ yóò máa sọ fún ọmọ lẹ́kẹ̀ẹ́ yẹn wípé èyí ti tẹ̀ ní ọmọ rẹ̀ sẹ́yìn òun ní kò mẹ̀kí di àpapọ̀ fún mi àwọn ọmọ lẹ́yìn mi ni wọ́n wọ́n kírun wọn yóò ti torí ńgbà tí wọ́n ti kó láyé tán ní tí ń sẹ́nu àdúgbò mọ́mọ́ tó ànábì yìí ṣe àkúdà ayá lábẹ̀ wọ́n rí nǹkan wọ́n rí nǹkan wọ́n tó ń rí ní Sókótó wọ́n rí kábàáṣà wọ́n rí lẹ́sìkì stage ànábì yìí ṣe <laughs> kìí sẹ́ni ìdọ̀tí àwọn tá a jẹ́ ní ìdọ̀tí làyọ̀ ilé máa fi òkú wa tẹ̀lé káàkiri kó máa fi fọ́tò wa tẹ̀lé káàkiri torí pa àdọ̀tí kò sí kan nínú èsù àjànú èsù èèyàn tó lè gbọ́ wà náàbí wọ̀ ó bá wọ̀ rẹ̀ wọ̀ ogun ọjá wà lára ara ọlọ́run pàánà bí ilé hajjá wà máa yí dára lẹ́mí rẹ̀ lójú ayé rẹ̀ ẹni àpọ́lé ni mbò kúta ẹni àpọ́lé lábẹ́ bẹ́ẹ̀ àdúrà kan bẹ kí n bẹ lẹ́nu àwọn kan nù àwọn èèyàn wọ́n ní lọ́lá ọlọ́run àwọn èèyàn ò rí ìkẹyẹ sí pé ó ní náà jù à kò yá àwọn èèyàn tó wọn lẹ́yìn ẹlọba Ọlọ́run àtìlẹ́yìn ànábì àtìlẹ́yìn ṣe fún ọmọ ìgbòjìkú àtìlẹ́yìn ló ṣe fún ọmọ ìgbòjìkú tíkùnmọ́ lójú ayé rẹ̀ jẹ́ àtìlẹ́yìn kí ń ṣe ibi tọ́lọ̀ bá ní the most beloved wife of gbogbo ìyàwó tó ní

bụ ụba dị rọ ụzọ nígboro Madina ní mọ́ṣáláṣí ànábì géètì márùn ọ̀tọ̀ọ̀tọ̀ òní ń bẹ kó tó kan sáré ànábì géètì kan sí géètì kejì ọlọ́pọ̀ mòye máa jẹ kò tán ọbí kọ́lọ́ ọmọ bàlá ládùúrà ilẹ̀ nàìjíríà tó wò jẹ́bọ̀ gbẹgbẹ́ mọ̀dínà ó bá gbẹmọ̀ ìdínà kí lọ́sí tó ó takú nínú sàrí àlẹ́ àtàlábù mọ́ fi ránṣẹ́ náà wọ́n sọ fún lọ́jọ́ òkàlẹ̀ sí mọ̀dínà máa wá sàrí àlẹ́ bì kiri àwọn ẹ̀sọ́ ànábì dẹ́bọ́ra torí pé àdúrà ànábì ló gba fọlọ́wọ́ ọ̀rọ̀ àlẹ́ wọ̀sẹ́lẹ́ ó ní ìwọ̀n ọlọ́run ọba láàtẹ́jẹ àlọ́kọ́ rí wàtà lẹ́yìn sàárè mi ànábì wọ́lọ́ mọ́sí ló sàbí ó ànábì mọ́sí ló sà tí wá bọ́ gbogbo ẹjọ́ bá ti ń bọ́ ti dùn sà ànábì tọrọ rẹ̀ lẹ́yìn kó o ní kí wọ́n sọ pé níbi yẹn wọ́n kàn gbé bíi wọ́n ní níbi báyìí àwọn bá kiri ti síbẹ̀ ìyẹn fún ànábì ibi báyìí ti síbẹ̀ ọwọ́ ànábì ànábì ń bẹ láàárín àwọn méjèèjì wọ́n kàn kọ́ bẹ́ẹ̀ ni bí wọ́n ti kọ́ yẹn ibi tí sàárì àwọn mẹ́tẹ̀ẹ̀ta wà sí ibi tó ti rí yẹn kèsè ibi tó súnmọ́ rárá so sékèjì àbọ̀ ni wọ́n sì fún ọ gbèlèjẹ́ ẹlẹ́ẹ̀kejì gbèlèjẹ́ ẹlẹ́ẹ̀kẹta gbèlèjẹ́ ẹlẹ́ẹ̀kẹrin gbèlèjẹ́ ẹlẹ́ẹ̀karùn kò ṣeé ṣe ò lè rí bẹ́ẹ̀ dé bó ti lo ọ̀fẹ́ tó pé tó lo àjẹ̀rọ̀ tẹ̀lé tó lásán ní ìtò bá ti nẹ́kàdí rẹ bá tú oúnjẹ torí pé bí ẹbọ bí ẹbọ bí ẹbọ iná ń lu òbá púpọ̀ lóko àwọn wàlùbáríkà àwọn wàlùbáríkà àwọn wàlùbáríkà nǹkan fẹ̀rẹ̀ kàìsẹ̀lẹ̀ báyìí sáré ọkọ rẹ̀ ya nǹkan lọ́dọ̀ wa ń jò yìí ó ti pẹ́ alọ́ọ̀dẹ clearing clearing cemetery látàbí ìlú kan náà ti wá nìyẹn sọ ọkọ̀ òlú ọ̀hún ìyá àti ọmọ ọmọ títí ń bẹ́ńlé ọkọ ó ti tàgbà wọ́n bá jì kúnlẹ̀ dídì sáré ọkọ mi yíò ìyá mú lé ọkọ mi ìyọ ọmọ mú lé bàbá mi ẹ̀yìn yìí ò dá o nǹkan dà fún mọ̀ mọ̀lẹ́ sí o kò sun o wá wù wọ́n báyìí àfá tí mo bá dé kò sáàkùn wòrán ní yìí wọ́n gbà tẹ́gbẹ̀ òsì mọ́ bóyá ń ṣe lásìkò àbí tẹ́gbẹ́ kí n bá wọn sọ̀rọ̀ dáa ìwọ́lélẹ́yìí ẹlọ tó bẹ́ẹ̀gẹ̀ yín ní ọ̀nà ọlọ́run jẹ́ ọlọ́run forí jì yín nǹkan ó rọrùn ìgbàdébì ọmọ bẹ́ẹ̀ kí n ṣe àbí lọ́mọdé àfà ìwà fún wa lọ́wọ́ kò tán lọ́mọdé tó tòmí síbi ẹ̀mọ́ kò tán lẹ́yìn tó bá ti mọ́ lórí oṣù lásìkò ìdí òye oṣù inú mọ̀ pé ọ́ ìdí òṣù jẹ́ ńkọ́ ló ní wípé ó ń ṣe bí èèmà ìkí ni bàbá ìfẹ́ ní ṣe ń tẹ̀lé ayé yìí ẹ̀yìn ẹ̀yìn rẹ̀ ò tí ẹ̀ dá ọmọ rẹ̀ ń dàmú ọmọ rẹ̀ ń dàmú àwọn ọmọ tí wọ́n dàmú lójú ayé tí ò ní yẹn tẹ́tẹ́ tí ó kọ̀ wá kú kẹ́ ń gbọ́dọ̀ lẹ tí ó jẹ́ ní sáfà ń bẹ̀rẹ̀ ọ̀kọ́rọ̀ ó forí jì tí ò lágbára kan mọ́ láti wá lọ́n bá ń di ìsáré rẹ̀ à ń ṣe ò ó kù díẹ̀ káàtó ń kó bá gbàgbọ́ èèyàn àbí ká gbìyànjú ká jìnà sí náà lára nǹkan ní ìsáfà orí nínú ẹ̀kọ́ bí ni wípé àforíjì tí àwọn tọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ nínú àyà yìí tó ní kánà tọrọ lọ́dọ̀ ànábì tí wọ́n tún bá ẹsẹ̀ wọn fánàbì kánàbì tọrọ àforíjì fún wọn kí é sí ẹ̀ṣẹ̀ tó wà pásínà ẹsẹ̀ wọn tọ́lọ̀ ni ẹsẹ̀ wọn sí kí ni ọlọ́wọ́n bá ní tó wá túnmọ̀ sí pé tó wa náà ni àti tọrọ àforíjì náà lọ́dọ̀ nígbà bá fẹ̀. sọ pé mo ṣe é ṣe òfò àrùn tí ló fẹ́ gbà mo ti bẹ̀rẹ̀ o bá ṣe tí ò tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀. kó máa ṣe la ilaha illa anta subhanaka inni kuntu kó o sọ́jú mo o bá tọrọ àforíjì lọ́wọ́ ẹni tó o ṣẹ̀ ọlọ́run ní foríjì ọ́ bó bá ti ń pè nǹkan rẹ̀ ló bá mọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ dápadà mọ́ o bú náà ni o ti gbọ́ yé ní ìsìn àbí ìwọ rẹ̀ ọmọlúwàbí ẹ̀rọ bàjẹ́ yé tó ń dìnà ó padà lọ bá ìgbà tí ò tí ì yé mi àmúpadà wá kíyèsí wípé ẹ̀ṣẹ̀ ó sì náà torí ká báyàn ló kọjẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ni alhọ́pù alẹ́rọ̀ sí náà báyàn ó tọrọ àforíjì inú rẹ̀ wà yọ sí ọ bó sì ṣe pé ní tó gbà nínú yẹn kó dúrí ní fún lẹ́yìn yẹn ó sì máa wá sí sí fáàrù jíjẹ pé àforíjì yẹn ọlọ́mọdé wá jàmá mùsùlùmí anábì Yaqub alayhi salatu wa salam gbogbo tó ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ rẹ̀ síra wọn àti ká pé àwọn ọmọ kan Yusuf sí Yusuf nítòkù díẹ̀ káàtó ni ìrìn àjò Yusuf alayhi salatu wa salam ìgbà tó débi pé Ọlọ́run sọ di olórí ó sọ jẹ ní ńlá táwọn ọmọ bàkan rẹ̀ padà wá ikú pàtó sẹ́ẹ̀lẹ̀ fún tí wọ́n ń sọ fún wọn wípé aṣọ mi ẹmú lọlé ẹfù sójú bàbá rí ẹkàn ọ̀rá jí aṣọ yẹn náà lójú ojú bàbá mi ló ti fọ́yẹ̀ ó dà padà wọ́n ti ṣe bẹ́ẹ̀ ojú rẹ̀ dà padà fọlámà àyíjá àfọlùbà ṣíò ألقاه على وجهه فرمد بصيرا الله مبارك تفون أسرق أسرق أسرق أسرق وبيضت عيناه من الحزن فهو كظيم قالوا تالله تفتر تذكر يوسف حتى تكون حرقا أو تكون من الهالكين أسرق تفون أسرق يوسف أسرق أبرور عن مجد صنع الله àwọn bàkà wọ́n ti sọ bàbá wọn pé wà bá wa ah, ó sùkún débi pé ojú ló kàn fọ́ dànù n kò bá sùkún ká tí ò sún mi má ó sùn ẹ̀jẹ̀ قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم الله ما لا تعلمون oníbànújẹ́ tèmi òṣè tèmi ọlọ́run ló darí rẹ̀ sí. èyí tó sì hàn sí mi lọ́pọ̀ ọlọ́run yẹ́ mi ìgbà tó máa ń padà wá fẹ́ dà níbi àkúbù láre tí yúzù sẹ́ndì aṣọ sí bàbá rẹ̀ wípé kó da aṣọ yẹn tó dúró ìrìnà padà yàkúbù ní adam akúlákùn ilé àdáwọn ọmọ ọmọ àlàmú ìjọ kìíní àná tí mò ń sọ ẹkún tẹ̀ ń ṣe sẹ́mi sọ fún yín nítorí tó yé mi lọ́dọ̀ ọlọ́run yẹ́yẹ o èyí tó yé mi lọ́dọ̀ ọlọ́run ànábì ọlọ́run níwé gbogbo tí ó wù níwà tí ò dá sí àpò gbogbo tí ó wù níwà tí ò dá sí Yusuf immediately wọ́n tọrọ àpòjì ya àbáná na òfin lànà lòrò òǹbànà ìnà na ọ̀rọ̀ Bàbá ní ọ̀là sáwọ́fà àti sáwọ́fà rúlà kò ṣùrọ̀ Inna هو الغفور الرحيم bàbá dáadáa bójúkọ mọ́ tẹ̀ tó pọ́n bá ilé bẹ̀ ó forí jìnà nù ó yàtọ̀ sí wọ̀ àti tó fojú mi láyé kí ó bà tẹ́lẹ̀ rí ah! fúnra ara ni mo fẹ́ yà rẹ̀ ọmọ òlẹ́dò bí ló fẹ́ bàbá yìí bàbá yìí ẹlọmọ ní bá bàjẹ́ sí inú òsùn wa onye nkwọ ụfọdụ kó fojú rí láyé wò ó kó bá ń lè wọn bó wọn pèlè mọ́mù ìlú wọn gbogbo gba ọmọ yẹn mọ́yàn bá bẹ̀rẹ̀ bá mi tí mo wù níwọ̀ ọ̀dà ẹ̀mú lẹ̀ yóò sọ yí dẹni ti parí yóò tó bá ti àbálẹ̀ ìyàwó bí wọn fún mi kò síyàwó kan láwọn ìyàwó ànájọ ọlọ́run tó ń fi hàn ọlọ́run mọ gbogbo àwọn ìyàwó ọlọ́run ìyàwó àwọn ànájọ wọn ibi ìwà ni kò sí torí pé kíyàwó kan bẹ́ẹ̀ lè jó ń yóò ti fẹ́ mọ ọlọ́run tó bá jọ tó kò sí kan ìyàwó ọlọ́run tó ń wọn wọ́n lè jẹ́ ní ibi kí ń àwọn ẹlẹ́bọ lọ́wọ́ bí àwọn anábì lówó ọ̀rọ̀ anábì lówó wọ́n kún àwọn ẹlẹ́bọ lọ́wọ́ ẹni náà sì ni wọn kún sì ní jáde nù rẹ̀ ntọ́lọ́ bá ti kìí sọ̀rọ̀ lánàá lọ́lọ́rùn kìí sàkíyèsí ọlọ́mọ ti wọlé ní wá ní akódìgbà fẹ́ ọlọ́mọ wọlé ń wọ bàbá wa a ti ṣàtúnṣe asẹ́ńkí ò dá ọ̀pọ̀lọpọ̀ ìwà tí ò dá láwùsí yú ọ̀pọ̀lọpọ̀ ìwà àríṣe láwùsẹ́yìn náà ẹ bá tọrọ àforíjì wájú ọlọ́run kọ́ ló foríjì wá bàbá ní kíákíá màá bá ń wọ ọlọ́run ní aláforíjì ọlọ́run foríjì tí ń jájú bọ̀ ọ̀rọ̀ yorùbá ti máa ẹ̀sẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ kò ní pẹ́ lórí kíní kò ní pẹ́ lórí kulẹ̀ ibi wọn náà bá kù sí lẹ́yìn fà àwọn tó bá tọrọ àfẹyìn lọ́wọ́ wọn mọjọ tẹ ìdìgbà tí wọn tẹ máa dá ọ ní nígbà bó bá ti wù kẹ́ni tó wá tẹ wá tóbi tó níwájú Ọlọ́run àbí inú ayé tó bá iye kú àìlọ bí sàárè rẹ lọmọ wá nǹkan sì ń jà fúnfún mi jẹ́ lọ sí ti sàárè wọn kí lọ bẹ̀ wọn inú ilé náà ló jókòó sí ọlọ́run bá forí jì wọn kọ́kọ́ ṣàdúrà fún wọn nígbà bá ṣàdúrà fún wọn tán ló kọ́ lọ́wọ́ kí ní kẹta lùkìyàmà àárín ìyá àti òwà le ó lè jẹ́ láàárín ìwọ àkọ́rẹ́ rẹ ó lè jẹ́ láàárín mi mi mo tẹ̀ wọ́n lórí sáà jọ ń fà mọ́wọ́ kí n mo wọn inú wa jẹ̀bi wọn ọlọ́run foríjì mi bá jọ wọn nú ọlọ́run foríjì mi bá jọ wọn nú ọlọ́run foríjì mi bá jọ wọn nú tó bá parí máa wá mójúdi ẹran nígbà tí wọ́n tó ń bi tí nǹkan ò rọrùn tó yìí àpò tó sì kéré jù dáadáa ẹ máa ní fifty sixty thousand naira lọ́wọ́ ẹjà wa lọ dẹ dùgbò rẹ̀ sídìí sáré kí ló ń ṣe mọ́ àbá mi àbá mú jẹ àbá tó ra méjì fún nígbà tí ń bẹ láyé wà mú jẹ ẹjẹ agbóta. àìṣeun gbàlọ́ subhanahu wa ta'ala kó lè wà kó lórí àgbóyè ẹ̀sìn ẹ̀ lẹ́lá ìlàhà ìlọ́lọ́ ẹ jẹ́ ká wo òye kan sí méjì nínú àyà kan tuntun tí ara fà ní àkíkà lọ́sàn-án jù ní أن الأداء للطاعة من الطاعات لا يتحقق إلا بإذن الله كم الله قد جاء لنا على إذا سوى جنان ká ní agbára àti ìdìtẹ̀ láṣẹ ká nínú àwọn àṣẹ ọlọ́run tọ́lọ̀ ń pa wá kò sẹ́ tó lágbára ẹ̀rọ ayé àfi ìyọ̀ǹda ọlọ́run ayé àfi kí ni ìwọ náà rọra gbọ́ yé wọ́n ní Allahu Akbar Allahu Akbar kọ́tọ́mátì ló pọ̀ nínú ṣọ́ọ̀bù ẹ̀yí ó sì fi wọ́n lẹ̀ ẹ̀dá pẹ̀lú ìṣòro kí ló dé olúwa mi ké sí mi fẹ́rọ̀ dà lóhùn ẹ̀yàmọ̀ lọ́gbò mí ah ẹ̀dàpọ̀ ẹ̀yìn sùn ní fẹ́ àwọn olè ní sùúrù mọ́ ọdá bá padà fẹ́ lọ náà ẹ̀lọ fún pé ìfẹ́ ọlọ́run bá ní ẹlòmí ìtọ́nà tí ìyẹn oní ibi náà kò sí kò

òun nígbà tí ó ṣe ọlọ́run sàlàyé ọ̀rọ̀ àdánù fún wa ó ní tó má ti débi hayya ala sọ̀dá hayya ala ìfàdá ó ní ká ní la hawla wala quwwata illa billah Ibn Qayyim rahimahullah ta'ala wọ́n ní tó ń ṣe ọlọ́run fi gbé irú zikiru yẹn fún wa ìrántí ọlọ́run tá a máa sọ nígbà tó bá ń ṣe hayya ala sọ̀dá torí wípé káyìdé kábọ̀ máa ṣe ọlọ́run bá ṣe kìí sagbára ọmọ ìlẹ́yìn tọ́mátì wọn ẹja lọ kírun o ẹja lọ jèrè o ìwọ wá ti àpàdà sọ́dọ̀ lọ kú ọlọ́run la hawla wala quwwata illa billah òun rí mẹ́fìlà ṣe kí rọ̀mùdọ́dọ̀ tó dé gbogbo òru ti tiẹ́ átámú ni ọmọ àwọn ọ̀sán yìí wà gbogbo òru tiẹ́ kí rọ̀mùdọ́dọ̀ tó dé polisi àkùnbára ó jẹ́ mẹ́rin ó jẹ́ mẹ́fà ó jẹ́ méjì ó ṣe monday thursday ó gbà fóònù gbé orí ọlọ́run fún ọ kì í sábàrà ti tiẹ̀ kódà àwọn tó ké ń wájú mọ̀ ní ìgbà ẹ̀sìn òràn wọn lọ́rùn tó ọ. Átẹ̀lẹ̀ ṣe òkú kékeré ọkọ̀ ìjọ oníṣòwò oṣù fẹ́rẹ́ ẹ̀sìn. Bàbá ti lè léyìn òdá á, ah, ẹ̀dá kò wọ́n ní òdá á, ah, ìṣe mọ́. Kọ́dọ̀ yóò tún wá fẹ́ sá fún gan ayọ̀ ayọ̀ àlà. Ó mọ̀ wípé ìṣẹ́ ọlọ́run bá yẹn. Ṣé ẹ̀ wá túmọ̀ sí pé ẹni tí bá ń gbọ́ ọlọ́run bá lẹ́nu sábà wá wò ó náà, àìwò náà lóòótọ́ agbára tọ́lọ́ nìyàn fi rí tọ́lọ́wọ́n bá ṣe ẹ tí wọ́n ń tẹ̀kì tí ò fẹ́ ti tọ́lọ́wọ́n tí ń kóró jù tí ń sọ̀lẹ̀ náà abo náà fọ̀. ẹlẹ́kejì jawaazu listighfari min ar-rasuli sallallahu alayhi wa sallam hayyan kama hadatha dhalika min abnai yaqub وكذلك يستغفر الآدمي من الآدمي لما يتعلق بحقوق بعض البعض حيا إلى الأطلقين قل لك لكم في الزين قطر أفويج غوى النبي نبات بلاي هم بسوا سلاي ما أي قطر أفويج غوى النبي مو إن طول الدعماء الزمالكين الإكثار من الصلاة والسلام عليه

mo sì rántí dáadáa ó ní ọ̀gá kan tí wọ́n ń kọ́ Islamic studies ní skul kan kìíní skul tiwa ṣùgbọ́n tó pé skul tiwa ẹ̀kọ́ kí ó la gbé lọ́wọ́ dáadáa jùlọ tábà tí wọ́n á ń ṣe ṣíṣe mo láti wọn kọ orin àrùn ẹni tí ìjọ ní kí wọ́n kú làbá yìí kú wọ́n máa kí ó dáadáa wọ́n wá gba kọ́pì orin tí ń bá kọ ibi tí wọ́n bá ti rákìyèsí ó pè mí ìtàkìyèsí ò bá sí owó ìdọ́sẹ̀ inú wọn tún sí ní jẹ́ ọwá ti pé tó ń ti rí pé wọ́n yẹn ṣe kọ́lá àpá tí wọ́n kọ́ wa mú wa wọn lọ lé àlàyé ọ̀rọ̀ nípa kí ó kẹta bí wọ́n jáfà yẹn lọ́dọ̀ wọn wá jẹ́ oṣù fi tí mo pè é ó jẹ́ oṣù fi lẹ́bàá ń sọ gbogbo à ń sọ̀rọ̀ 1992 ọjọ́ ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn jẹ́ ìgbẹ́ńkàlẹ̀ ìṣọ́fà wà láàrin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dẹ̀ lẹ́ńkàlẹ̀ àwọn ìyá yóò sì máa ń gbà bí kájọ àwọn ìyá yìí kájọ jẹ́ bí ìrọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín mo pé o ìṣẹ́ yìí fẹ́ ti dàgbàdàgbà o ǹjẹ́ ti dàgbàdàgbà àbúrò lẹ́jẹ́ sáwà nọ́mbà ń sọ́jọ́ kan wípé ṣínà mọ́nífà sọ̀rọ̀ bá nàbí òkú wọ́n ní tòófìyà níta máa ń kà nìyẹn pé ànábì díkù ó ní wọ́n ní mo lọ mọ́kà mọ́kà náà wọ́n lọ sán darí wọn lọ kí wọn pé wọ́n kó àbọ̀dé mọ́kà náà bá ní mo ṣe wọ mọ́sálásí ànábì ńgòrò màṣírà mo wá jẹ kí ilẹ̀ dáadáa mo wá di pé kinní kan kùn bí oyin nígbà tí mo pẹ́ níbi tí mo jòkó sí tí mo ti ń jẹ kí ilẹ̀ yìí mo wá di pé sáìdì ìsàrí ànábì lóhun ti ń jáde. wọ́n na ẹ̀fọ́ máa kí ó àìsábà táwọn àbá wa ní yẹsà akàmọ́kànlọ́ akàmọ́kànlọ́ ó túnmọ̀ sí pé ànábì òkú ànábì ní ṣe sí kìrí ànábì ṣe sí kìrí kú ó tó mba wa wà mú ha hajj yẹn yẹn lásìkò yẹn tó gbọdọ̀ yé rí wọ́n ní ìjọ mọ̀ wípé ń tàbí mú wá àlùbáríkà ní oníbẹ̀rẹ̀ níta sáwọn òní àlùbáríkà lálẹ́ ní wọ́n ní wọ́n tún sáà bí òkú yẹn à ah, wọ́n ti mú yẹn yẹn gbogbo otu fi àtàǹkà yẹn kò ànábì òkú irọ́ náà sọ nìkíra ọlọ́run ti kú ó fi إنك ميت وإنهم ميتون إنك ميت وإنهم ميتون Ànábì ti kú, ìta òkú, wọn ò má gbẹ́lẹ̀ gbogbo jù lẹ̀ ó máa wọn ò dé lábí ẹ̀mù. Ìbẹ̀ níwájú Ọlọ́run ìgbàgbọ́ àmàlà Muhammad anáyè Musa Musa tó síwájú Isa Muhammad tó wá lẹ́yìn Isa wọ́n ti kú anábì ti kú èyí tó fílẹ̀ ní òní kú láyéláyé èyí tó ti fílẹ̀ lọ́rọ̀ Ọlọ́run àti súnà rẹ̀ nílẹ̀ a máa tẹ̀lé àmákè máa ń gbé jáde bá nàbí òjìkú anábì ti kú o ní kú táyé ní anábì ti kú níwájú Ọlọ́run alàyè ní ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون tọ́rọ bá ròyìn àwọn ṣòhádá wípé wọ́n èyí tẹ́yìn òkú wájú ọlọ́run alààyè ni wọ́n wọ́n ń jẹ wọ́n mú oúnjẹ ọlọ́run wá ń tí ìbá ti pé wà àwọn ẹ̀rí yẹn káàrí lọ́kàn wá ti balẹ̀ wípé ààyè lànàbì bẹ wọn ju ọlọ́run àmọ́ nítẹ̀mí káyé ń bí ànàbì ò sí láyé mọ́ ó ti papòdà àdàlọ́ subhanahu wa ta'ala kó járọ rẹ̀ gbọ́yé bàbá mi gbọ́ ìmọ̀ jáde lọ subhanaka wa